his life. bisimilah wabilah wasalaatu wasalaamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala. a tún dàgbà fún ọlọ́run bá ọba tí ó tún ní ká tún máa bẹ di òru tòní abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó já parí àwẹ̀ Ramadan láyọ̀ àti àlàáfíà ara kọ́ wá gbà á lẹ́sìn fún wa. èyí tún ní ètò yín ètò wa al-irshad al eti ilé ẹ̀kọ́ Ma'had ibn Taymiyyah al-Islami pẹ̀lú ìkúnlọ́wọ́ ibn Taymiyyah Model College tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ máa bá wa ká lọ. lálẹ́ tòní lágbára ọlọ́run ọba ibi tá a roko sì sí ibẹ̀ náà látún fi àbọ̀ sí asbabu dukhuli nnar àwọn okùnfà àwọn iṣẹ́ burúkú èyí tó lè gbé ni wọ inú náà ọlọ́run kó tó di pàmò tẹ̀síwájú lórí abala yìí àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n mọ̀ tún ní tí wọ́n fẹ́ wí ẹ̀já gbọ́n tí wọ́n fẹ́ sọ. A'udhu billahi minash shaytani rajim. Bismillahi rahmani rahim. Alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu minal mas. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى kọ́lọ̀ ń jẹ́ kí akẹ́kọ̀ọ́ náà kọ́lọ̀ ń jẹ́ kó ní àlùbáríkà àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù àwọn mẹ́rin kọ̀ọ̀kan wá náà kọ́lọ̀ ń ṣe wọ́n lọ́mọ ìdùnnú bí kí wọ́n ṣoríire bí kí wọ́n ní àlùbáríkà. ẹgbẹ́ mo ti sọ síwájú a máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ìtàǹbáàbọ̀ àwọn iṣẹ́ burúkú èyí tó lè gbé ni wọ inú ná nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ àwọn tá a gbọ́ ń bẹ̀rùn àwọn tó ṣe pé tó bá ti okùnfà téèyàn fi wọná èèyàn ò ní jáde ń bẹ̀ láéláé èèyàn máa bẹ́ ń bẹ̀ lọ́gbére ni ṣùgbọ́n àwọn ìtì máa kà lóru tòní asbáàbùn gẹ́rù mọ̀káfírọ̀ làkínàhà mọ̀fásíkọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe wípé kò sọ́ni di kèfèrí kò gbéni kúrò nílẹ̀ Islam ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ọ̀sọ̀yàn di kèfèrí béèyàn bá tú bá ń bẹ́ẹ̀ tí màṣíà ọlọ́run tí ò tún léèyàn bá sáànù ọlọ́run tí ò léèyàn bá kéèyàn ò fi jẹ́ ẹni tó ti pọ́lọ̀ ọba yóò sọ sínú àlùjánnà bí ò tiẹ̀ tó bá mọ́nítọ̀ ń bá wọ náà yóò padà jáde ń bẹ̀ ni o akálàṣe mẹ́lẹ́rìn bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún bẹ́ẹ̀ ni yóò tó kó ń bẹ̀ ọlọ́nìkan ló máa yé rẹ̀ wọ́n lọ mọ iye thousand thousand ọdún ètò onítọ̀hún tí ó ti lò nínú náà so ń bọ̀ bá jí àrè tán ọlọ́run wà padà fi sínú àlùjánnà onídẹ̀ra ìyẹn tó bá jẹ́ mùsùlùmí ni o. nínú àwọn okùnfà yìí ìkíní ń bẹ akìlò rìbá mímà gba owó èlé yálà ó ó fi jẹun ni ó fi kọ́lé ni ó fi ra mọ́tò ni èèyàn wá bá ọ ó ní kó yá ń lówó ó sunkún wá sọ́dọ̀ rẹ ni ó ìtún kàn mọ́ ìbànújẹ́ rẹ̀ ó tún di òkúta kẹ́rù ẹnì tó kulẹ̀ ti wúwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún jẹ́ kí ìbànújẹ́ rẹ̀ kó máa korí ìbànújẹ́ ìyẹn wá bọ́ pọ́n òní tẹ́ lọ́wọ́ àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ owó tó ń fi ń tajà owó òun ò tó mọ́ láti fi ṣiṣẹ́ òun bùkátà sí kọjá ní one million ọ̀wá ń sọ fún un pé kò sí ní tó burú ń yọ lówó ń yọ one million ṣùgbọ́n ní paríṣù paríṣù ọmọ àti hundred thousand ọmọ àti lè kí ló dé ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run tó kówó lọ sọ́run ni tí wọ́n ó sin owó mọ́ nínú sàárè ni ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ẹjẹ́ a máa láàánú ara wa yẹn ni pé ìmọ̀ gbowó èlé lára àwọn ẹ̀ṣẹ̀ èyí tó lọ́wọ́ bá tó bínú sí ńlọ́wà kódà lára àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ṣe pé èyí máa ń sọ ní dẹni parun téèyàn fi jẹ́ mọ́ téèyàn fi jálá pọ̀nlé mọ́ níwájú ọlọ́run lára ìlówó èlé gbígbà ńlọ́wà tó bá ń sọ nípa owó èlé yìí owó kọtẹ ẹ bá rí ẹ sọ ó lè pè ní interest ó lè pè ní fáyídà àǹfààní orí owó gbogbo ń tẹ́ rí ẹ pé èlé ńlẹ̀lẹ̀ jẹ́ nínú ṣẹ̀ríà ìsìláàmù ti wá o ẹni tó bá yáwó lọ́ọ̀rẹ́ ẹni tó bá yá lówó ìkánnù ṣe sí mẹ́ta ní bẹ fún rẹ̀ tó yá àyàn lówó èyí máa kó o bu ní gbogbo ohun pátápátá pé tó ọlọ́mọdúpẹ́ o tó ò ṣe mí lẹ́yìn tí lọ ń yáwó táwọn èèyàn wá ń bá mi tí à ń yáwó lọ́dọ̀ mi ó lè bọ́n kó fi dúpẹ́ fọlọ́run bọ́ọ̀ bá wá lè bọ́n gbogbo ẹ̀ mo níláàjì bọ́ọ̀ bá tún wá lágbára méjèèjì ń tàbí kó o ṣe méjèèjì ń èyí tó wá dáa jù ò ní kó ṣe wípé tọ́ọ̀ bá bọ́n wá lọ lára iye ọjọ́ kíjọ́ iye oṣù kóṣù tọ́lọ́mbá ní rí san ni ó tó gbà lọ́rẹ̀ẹ́ kí sípò wà á lọ máwọn gbòdò àwọn gidigbodò tó wà ní ká lọ ka má ká jẹ́ ń yà ó jẹ́ ọ lówó eléyìí ò sí inú wa mùsùlùmí nínú ayé alukur'an ọlọ́run ní wàyìn kánà bò án sọ̀rọ̀ tìǹ fana sọ̀rọ̀ tìǹ ìlà mẹ́yì sárọ̀ bẹ́ẹ̀ nìkan bá jẹ́ yín lówó tí a rí i pé nǹkan ò ilé ayé sì ń léma léma léma léma ní ọlọ́run ní fana sọ̀rọ̀ tìǹ ìlà mẹ́yì sárọ̀ ẹ gbogbo ìgbà tó tó mú ìdẹ̀kùn wá oníkẹ́ tó bí òróró lọ́wọ́ rẹ̀ ọlọ́run tó wáá sọ ń bẹ̀ wa an tasaddaqu khayrun lakum ṣùgbọ́n kẹ́ ẹ wá yááfì rẹ̀ kẹ́ ẹ bùn lówó wọ́n mà lórí pọ̀ fún yín à tẹ́ san èyí tó lọ́wọ́ bá tí ó san yín lè lórí. àjẹpẹ́nu àáyà tí mo ti rí ẹ̀rí pé a lè lówó bákan náà tàbí kéèyàn ọlọ́ san nínú ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam anabi wà nínú ilé ó wá ń gbọ́ ohùn àwọn èèyàn méjì kan tí kan ṣe dákun sórí ọlọ́run bá ń yọ díẹ̀ lẹ́ńbẹ́ kí n sàn yókù tí kejì ń sọ pé wàláì èmi bọ̀ ní nǹkan kan bẹ̀ anabi wá jáde pé a ẹyin ni ìwọ ni a ọ̀dà iye báyìí anabi rọra tọ́ka sí pé tọ̀ bọ́n ńlá jì ń bẹ̀ ọ̀yá wọn náà lọ sàn ìlàjì yókù ẹni pé nù sẹ̀ríà ìsìlámù ẹ̀kọ́ tí islam tó kọ́ wa nù kódà òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ pé béèyàn bá yáwó lọ́wọ́ èèyàn ó yá lẹ́ẹ̀kẹ́ni ó dá padà ó tún yá lẹ́ẹ̀kejì ó tún dá padà ẹ̀san tí ó mọ abẹ́fẹ́ ń tó yá àyàn lówó ẹ̀ẹ́kejì tó yá bí ìgbà pọ̀ bu lódìndí owó ńlẹ̀ kan tí ò gbà padà mọ́ ẹ̀san tí ó mọ abẹ́ fúnitọ̀ àkọọ́lẹ̀ tún jẹ́ àmọ̀ pé ẹ̀ńtọ́ bá bùn ní nǹkan ládàá mẹ́wàá ńlọ́gbà ṣùgbọ́n ní tó o bá yá ní nǹkan ládá méjìlélógún ni tọ́lá ní tó o bọ́ ní nǹkan o lè má bùkátà sí bẹ́ẹ̀ ní tó o fún gangan nírú rẹ̀ ṣùgbọ́n tìjú ó wo ìfẹ́ mọ́lá nílé ìbálò rẹ̀ ṣùgbọ́n nìkan ò ní wá bọ̀ kó ní kọ yá ń lówó àfọwọ́jẹ́ kó ti sún kàn gírí ó ti bùkátà sí lálórí burúkú ó ti ṣẹlẹ̀ sí irú ẹni bá ń kọ̀ wá dà kó tún wá sọ di sógúndógójì ìyá forty thousand naira ìdákan jẹ́ abẹ́rẹ́ ọlọ́run lára àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó lè sọ ni di ó lè gbé ni wọ inú iná ó lè sọ ni di pòkì láàrẹ̀ òǹdẹ̀ṣẹ̀ yìí ńlọ́wọ́ o ẹni tí ọ̀bà tún bá ń bẹ̀ tọ́lọ̀ ń bá kádàrà kọ wọ̀ ná ààyè ó ṣe àwọn àsìkò tó pọ̀ nínú iná láìpẹ́ mùsùlùmí ni àánú ọlọ́run lè padà lè bá tí ó fi jáde kúrò nínú iná àyà tí ọmọ mi ọmọ alálùbáríkà tí ó kalẹ̀ kan lára àwọn ìjìyà tí ń bẹ fẹ́ntì bá ń gbowó èlé lọ́jọ́ àlùkìyàmọ̀ ni lára àwọn ìjìyà ni pé alladhina ya'kuluna riba la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-masi ọlọ́ọ̀lẹ́ni tí bá ń gbowó èlé tó bá jókòó àlùkìyàmọ̀ nígbà tí wọ́n bá fọn fèrè èyí tá a fi tú jáde nínú sàárè bàbá tí a jáde kó nínú sàárè eré ni ńlá màá sá lọ sí ardul mashar ibi tọ́lọ́mọba tí ó ti kó ẹ̀dájọ́ tí ó ti ṣe ìdájọ́ láàrin gbogbo ẹ̀dá olówó èlé onú ọmọ fẹ́ sáré ẹni tí ń gbowó èlé onú ọfẹ́ sáré bíi tàwọn ẹ̀dá yòókù ṣùgbọ́n láyàkùnmù ìlà kàmà yàkùnmù lẹ́bi yàtàkọ̀bátò ṣàìtọ́ nùmínà lùmọ́sí kò ní dìde báwọn yòókù ṣe ń dìde o kò ní dìde bí kò sí pé yóò dìde bíi ẹni tó ti pé àágànnà kọlù bí ẹni tá ń jà kó sí la bí ẹni tí ẹ̀ ń nà lóòka ṣubú ṣeré bí ṣe ń dìde ìní ọmọ ṣubú bí ṣe ń dìde ìní ọmọ wólẹ̀ bí ṣe ń wólẹ̀ tí ń nàró ìní tó máa dàwó lulẹ̀ dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba ntọ́jọ́ rọ̀ ń rí bá ní pé ìgbà tí a ń bẹ láyé sẹ́ni ká má gbowó èlé má wọ́n ní yàtọ̀ ló ń bẹ láàrin ẹni tó gbowó èlé àti ẹni tó fowó ṣòwò ẹni tó fowó ṣòwò fifty thousand lè ṣòwò ó jèrè sixty thousand àwọn tá à ń gbowó èlé náà ayáyàn fifty thousand àtìgbà six thousand naira àgbà padà ọlọ́run wa ni wàhálà lọ́wọ́ lè bẹ́yìn títà rírà ó ń ṣe lẹ́tọ̀ọ́ wa harrama riba ṣùgbọ́n owó èlé ní gbígbà ọlọ́run ló ń ṣe léwọ̀ nínú àyà tó tẹ̀lé yamhaqu Allahu riba ọlọ́run lówó èlé bó ṣe lè wù kó pọ̀ tó òun ọ̀parun ni òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé la'ana Allahu akila riba wa muwakkilahu wa katibahu wa shahidayhi ákìlá rìbá ẹni tí ń jẹ owó èlé wàmùwàkìláwò àtẹ̀ntì ń fúnni lówó èlé wàkátìbáwò àtẹ̀ntì ń kọ́ọ́lẹ̀ wàṣáyìdẹ́ àtẹlẹ́rìí tí ń bá wọn jẹ́rìí sí àtẹnìkíní àtẹnìkejì kẹta kẹrin òjíṣẹ́ ọlọ́run bá sọ pé ẹni ìgbéjìnà síkẹ́ àtàánú ọlọ́run ẹni tàánú ọlọ́run tí ó rí wọn tí ó ta kété sí wọn ò ní wọn jẹ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àkọ́mọ̀ṣẹ́wá ní arúfin ẹlẹ́ṣẹ̀ kò ṣàlẹ̀ tí ó lè máa páyà rẹ̀ níkọ̀kọ̀ àti ní gbangba níta abádébẹ̀ yẹn ni wípé lára àwọn ẹ̀ṣẹ̀ tó lè gbé ni wọná ńlọwọ́ èlé gbígbà ńlọ́wà tọ́ba ń sọ nípa owó èlé bank interest ara ẹ̀ lọ́wọ́ o gbogbo ẹ èlé tí bẹ́ẹ̀ bí o tó nǹkan zero point one gbogbo lẹ́yìn kéèyàn yá yẹn one million kéèyàn one million gbogbo èlé tó bá ti èlé kún èlé ni o nínú òfin ọlọ́run ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run bá o ọlọ́run ṣe ọlọ́run àbújá náà mọ̀ṣẹ̀ wá ní ọmọ iná à ń lo àkókò yìí a fi ń kéde fún àwọn ọmọlẹ́kẹ̀ wa pé ọjọ́ keje nínú oṣù karùn-ún oníwọlé òní yóò jẹ́ ẹ̀ńbàṣì tó fẹ́ darapọ̀ mọ́ wa nílé ẹ̀kọ́ nílé kéwú àǹfààní ń bẹ fún láti wá gba fọ́ọ̀mù lẹ̀ láti àkókò yìí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ aṣọ rere o àwọn ọmọ wa kí wọ́n lọ máa rí dunnú kí wọ́n lọ máa tá a ọmọ ọlá ìpínlẹ̀ jì ọlọ́run ba fún ìbéèrè kan àbómi ẹ sórí zero eight zero five three four five eight one seven two ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awwal títí ọ̀la náà màá sàlámà. علم القواسي ما حلا بين المعاني